lẹ́yìn tí adáwọ̀pẹ́ fún allah a ṣe ọ̀sọ̀látò fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam المبعوث رحمة للعالمين النبي كي رمضان سبحانه وتعالى بدي kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí àsọ́látù náà máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyamu lẹ́yìn náà àwọn máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala wa bi mannihi wa وبفضله وكرمته ورحمته علينا pẹ̀lú àánú ọlọ́run àtìdẹ́ra rẹ̀ tó ṣe lé wa lórí a máa tẹ̀síwájú lè iznillahi ta'ala nínú àlàyé tíra umdatul ahkam eléyìí tí a máa ń gbé yẹ̀wò ìnórúfẹ́ ọjọ́ ìdí báyìí tí a ti ń bẹ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi kíkọ́lọ́mọṣẹ́ àgbà níjọsìn lọ́wọ́ ẹni tí ń sọ àtàwátà gbọ́ kọ́lọ́m kakúnnù mizani hasanati kálukú wa àwọn amúrọ́dùn kúlù àwọn àìsàn ọkàn tí ò kí ń jẹ́ kí iṣẹ́ olóore kó rí tẹ́wọ́ bá níwájú ọlọ́run kàlẹ́ọ́jù wàlkébẹ̀ wàlríyà wàṣọ́bùrẹ́ àṣà wàlánàfà àti gbogbo àwọn tó jẹ́ pé àìsàn ọkàn ni wọ́n ọlọ́ndàkùn máa fi ìṣàdánwò fẹ́lẹ́ kọ̀ọ̀kan wa àsọyé ọlọ́mọdé àpáálí ti fún wa níbi tá a ti fẹ́ máa sọ yìí àgbọ́yé ọlọ́nkọ wa ti sàánú gbogbo wa náà ẹ mẹ́jẹ ni tí ó sọ ọjà wò sí sọ àwa tá a sì gbọ́ náà ọlọ́ndàkùn mẹ́jẹ kí a sì gbọ́ níbi àwa bá kéwdé òun náà níbi sífàtú sọ̀lá àti nàbí yìí muhammad sallallahu alayhi wa sallam a ti ń ké bọ̀ látijọ́ yìí a ti ṣàlàyé ń pa ìmára ẹ̀wọ̀n mi tá a fi ṣe ìmára àlùwàlá tá a fẹ́ fi kírun bàbá dáná jẹ́nẹ́bà bù láti wẹ̀ obìnrin dáná háìlà báwọn bàbá wa ti máa ń pè é obìnrin ṣe menstruation ló wá parí ẹ̀ bò ní ó ti wẹ̀ ẹ̀jẹ̀ bí máa àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ afẹ́ kírun afẹ́ ṣe ìkọ́mà adájú wa kọ kíńlá gbogbo àwọn adájọ́ yìí níwọ̀nba ṣókí gbogbo ẹ̀ náà lọ́nà àríbi láǹfààní àti mẹ́nuba ọlọ́mọṣà gba gbogbo ẹ̀ lẹ́sìn lọ́wọ́ wa kókó kan gbòógì làwa bá kí wúlé lónìí bó tiẹ̀ ṣe pé àsìkò tọ́lọ̀ ń kádàrà apá wa bá kí wúlé bẹ́ẹ̀ yìí ó jásìkò tí. ó gbà káwá jọ gbé nǹkan pẹ̀lú ara wa yóò ní pé gbogbo àwa jọ mọ́ gẹ́gẹ́ bí ìṣe wa ó ní pé tí oṣù rọmọdọ́ọ̀nù bá ti ń bọ̀ báyìí a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn tó bá ní ṣe pẹ̀lú ìdájọ́ rọmọdọ́ọ̀nù kalẹ̀ bí a sì ti kété tàbá ti wọnú oṣù ṣàbán tàbá ti wọnú ṣàbán lẹ́sẹ̀kẹsẹ̀ rẹ̀ láti máa ń bẹ̀rẹ̀ sí ní ṣàgbéyẹ̀wò àwọn nǹkan báyìí torí pé gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó bá ti ń dé gbogbo ẹ̀ náà làwa mùsùlùmí la ní ojúṣe wa tó yẹ ká máa ṣe tọ̀ bá fi wá ń gbọ́ bọ̀ yìí gbogbo tó kù tá a ní kí ṣàbánu omi dé láti bẹ̀rẹ̀ tó ní ṣe pẹ̀lú abẹ́gbàwé abẹ́múra kalẹ̀ ní oṣù Ramadan ọ̀sẹ̀ méjì péré ló kù tá a ní àátàgbéyẹ̀wò lénìí insha Allah ìjọ mẹ́jọ náà aláǹfà nípa ṣe ń bẹ nínú oṣù Rajab tí ó bá wá di ọ̀sẹ̀ tí ó tẹ̀lé àá bọ́ sínú Ṣàbánu ìmúra kalẹ̀ fún rọmọdọ́nù ó ti dé tó báàbù táwa dé yìí báàbù sífàtú sọláàtì nàbí báàbù sífàtí sọláàtì nàbí yìí muhammadin sallallahu alayhi wa sallam kéèké tá a lè ké tán lóṣù kan yẹn ni pé ọ̀sẹ̀ mẹ́rin a lè má lè ké tán tọ́ a jẹ́ pé a bẹ̀rẹ̀ lénìí táwa rúnu a ké níwọ̀nba lénìí a sì ké níwọ̀nba ní ọ̀sẹ̀ tí ń bọ̀ bàbá wa ti wọnú ṣàbáàn àwọn adadú rábà ti fi mọ́ dadú náà nù so méjì wá ní ìmọ̀ ká lọ́nu kìtàbù síyàm nínú tíra yìí náà wà ìmọ̀ ká mú àwọn tọ́pìkì ọlọ́kùnrin ìjọ̀kan tí ó ṣàdíléṣe pẹ̀lú àlejò ńlá tá a fẹ́ gbà lóṣù Ramadan àlejò ńlá ni téèyàn gbọ́dọ̀ palẹ̀ mọ́kalẹ̀ dé

ní ọdún tá a ṣàlàyé tíra Bulugul Maram nínú mọ́ṣáláṣí yìí ìgbà débi tí wàá kùsọ̀ láti nàbí àwa dá Bulugul Maram mi dúró náà àwa lọ rí mú tíra síbàtú sọláàtì nàbí lẹ́nu aláàmàtì muhaddith mujaddid sheikh muhammad nasiruddin al-albani alayhi rahmatullah èyí ń la wá fi kẹ́kọ̀ọ́ ń pa ìlànà bá ànábì tí ń kírun torí bàbá yìí sóò kó gbogbo tó jọ mọ́dájọ́ bóòlù ànábì tí kírun ọkọ̀ lọ sínú ẹ̀ tọ́ ṣé bẹ́ẹ̀ náà láti wá gbélé iná yẹ̀wò tàṣàlálọ̀ ìbẹ̀ lábẹ́ ìwòye kó jẹ́ ṣe pé ń jọ náà ẹ̀rí pa àpadà rí parí ẹ̀ lọ lóòkè ni lóòẹ̀ tó lóòẹ̀ tọ́ ọkọ̀ lọ lóòẹ̀ níbi ẹnu rẹ̀ náà lọ́wọ́ ètò gbígbẹ́ ńkọ́ ètò jẹ́ ti máìkì wáyà máìkì lè lọ wá lọ lú ẹ̀ nínú gbà lọ kó tó bá jẹ́ orí ti ẹ̀ lú ẹ̀ ní tó ti ṣe wàhálà eléyìí náà ní síbẹ̀. fàálà kúlẹ̀ ha níjọ́ náà táwa bẹ̀rẹ̀ síwájú sọ láti nàbí iṣẹ́ kanáà kúlẹ̀ dáa màtí làlùbáà ní wàhálà lọ́wọ́ a padà níbi parí ẹ̀kọ́ sẹ́ni kó ti lóde títí ló ń díwá lọ́wọ́ rẹ̀ ó ní àsìkò làwọn ọ̀tá àwọn sọ̀hábí àtẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ó ná bẹ̀rẹ̀ dìgbìnà tí wọn lára akẹ́ta sílẹ̀ nígbọ́ tí wọn lò èòkè síwájú sọ̀lá ti nàbí bá nàbí tí ń kírun àwọn àbá pọ̀ tí ó máa tí ó máa ṣàlàyé rẹ̀ ẹ̀yìn yìí ẹ gbé attention láti wá sí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan báwọn kalẹ̀ láti lè fi kojú ògùn wọn. alhamdulilayi lẹ́nu ilẹ̀ bá ti gbé ẹ̀sìn mọ́sán rẹ̀ hà. ìwúrí tí wọ́n dé rẹ̀. nǹkan ṣe máìkì. alhamdulilayi lẹ́nu ilẹ̀ bá ti gbé ẹ̀sìn mọ́sán rẹ̀ a ti dùgbọ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọlọ́run tí o ti ní yóò ṣe ó sì lọ gbọ́dọ̀ tí ní kó lọ ó pé a fẹ́ pa eléyìí o ẹni pé mo kò para nígbà tá a ti rojú tẹ̀lé a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́ṣẹ́ àwọn àgbà lẹ́sìn wo ní kálukú wa náà tó báàbù sí bàtú sọlá àti nàbí àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa kéte nílọ náà lò ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́run tí kìí ṣe tàbí nàbí ọlọ́ndàkùn máa jò tẹnu wájáde wò ọ̀rọ̀ ìfẹ́nú bá ti ti ló bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí wá pààrọ̀ kéré jẹ́ ẹ̀rọ bá ti ẹ̀tọ́ lẹ́gbàá tí wọ́n kó ti lò abalẹ̀ mọ́ ṣe bí dẹ̀dẹ̀wúrẹ̀ ẹ̀ẹ́lẹ̀ ìdè dẹ̀dẹ̀wúrẹ̀ ẹ̀dà ìwà àwọn dẹ̀dẹ̀wúrẹ̀ kọ́ ni àtàwọn ilé tẹ̀gẹ́tẹ̀ẹ́ àtàwọn ẹ̀yìn kan sọ fàárọ̀ ni àwọn èyí tẹ wù láàárọ̀ yìí nìkan ìlú ọmọ àwọn tí wọ́n ti báyìí kọjá àwọn tẹ̀lé wẹ̀. bẹ́ẹ̀ tí o bá ti mọ tó yẹ kóhùn sí lásìkò tó yẹ kó ṣe kí nínú wọn lọ́yà tí òun darí àbùkọ́ dìrì dẹ̀dẹ̀wọ̀dẹ̀ ni wọ́n torí pé ẹni tó bọ́ àwọn sàábé ti ń bú wọn jẹ́ pé kò mọ tó yẹ kóhùn máa ṣe náà níbi ń bú sáré àmọ́ èèyàn bú sáré náà Lama masa bila dia ulama Sabar Dia ni tumbuh lagi Dia tumbuh ayat ni kan Alhamdulillah Nah, Kalau masa aku mani Aku beri orang Tu, sifat salat Nabi Sama Alhamdulillah Wassalatu wassalamu ala Rasulullah Wa ba'ala باب صفة صلاة النبي صلى الله عليه وسلم نعم عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في صلاته إذا كبر في الصلاة سكت هنيهة قبل أن يقرأ سكت هنيهة هنيهة لا هنيئة هنيهة بالها سكت هنيهة قبل أن يقرأ فقلت يا رسول الله بأبي أنت وأمي أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نكني من خطاياي كما ينقى الثوب الأبيض من الجنب اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد <clears throat> أن عائشة رضي الله عنها رضي الله عنها كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم لم يسجد حتى يستوي قاعدا وكان يقول وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجله رجله اليسرى ويركب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع طيب وكان يختم صلاة بالتسليم هذه الأحاديث أو أحاديث في الملام بابي àwọn àdìsí yóò máa ìlànà nàgbà muhammad sallallahu alayhi wa sallam fi ada ìsọlá níbi bá nàbí bẹ̀kìrù ìlànà wo ní gbàngbé gbà bóò ni ó ti ní ó kọ́kọ́ ṣe tó bá bẹ̀rẹ̀ rún bóò ni yóò ti rúkó bóò ni ti máa ń sujúd ni ti máa ń jòkó àtáyá ni ti máa ń ké gbogbo eléyìí ní bẹ ní abẹ́ ń tàǹpè ní sífàtú sọláàtì nàbí sallallahu alaihi wasallam ìlànà bá nàbí tí máa kí ẹ̀rù gbogbo tí ń bẹ lábẹ́ rẹ̀ rẹ̀ yìí. tayib hadith tó wá kọ́kọ́ mú wá fún wa mí yìí ó ní hadith abi hurayrata radiyallahu ta'ala anhu ọlọ́mọ́ta bá wa yọ́nu sí ọlọ́run kó ti gba àbúrò rẹ̀ rà kó mọ́ta gbà lẹ́rú ẹ̀kú sí ọ́nù sábú bòrò ìrọ̀tà rọ̀bì Allahu ta'ala àn. báàbù yìí hadith àkọ́kọ́ tó kọ́kọ́ mú wa nínú àwọn sọ̀hábí àdínẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gbẹ̀gbà wa hadith yìí wọ́n yìí ṣe yọ̀ kan wọ́n yìí ṣe méjì. amánú gbogbo àwọn tó gbà wá ẹni títí ẹ lálàáfíà jù onírìwáyà Abu Hurairah radiyallahu ta'ala kódà àwọn àlùfáà wọ́n tún wá pín àwọn ẹgbà wa oníkálukú ẹni tó ń tọ́ka sí níbi ọ̀rọ̀ ọ̀run yìí àwọn àtúntò tọ̀tọ̀ ìdí nìyẹn Abu Hurairah radiyallahu ta'ala an kò tọ́ fún mùsùlùmí kan tó jẹ́ mùsùlùmí ó àṣẹ nítorí rẹ̀ bá dàrú aláì kò tọ́ kó máa bú Abu Hurairah radiyallahu ta'ala anhu kò tọ́ sẹ́ni káàtẹ́nu kó máa bú Abu Hurairah èyàn ká èyí sì máa bú àwọn tàbí kiri pa akọ́sẹ́ máa ṣẹlẹ̀ nínú wa wàláhi tàlá ẹ̀rí pa àti máa ń sọ yóò ti pẹ́ wọ́n rántí lọ́dún mélòó kan lọ́rọ̀ kan tá lórí nǹkan báwọn. ṣe kiri kí kó láti tán ìyẹn mú jẹ́gbé o tàlá ìyẹn mú jẹ́gbé wọ́tọ́ ọba ilé mọ́kàn ni wọ́n àwọn sàhábà nàgbà Muhammad sallallahu alaihi wa sallam májèlé ni ẹni báyìí lè fẹnu kàn wọ́n ọ̀fẹ́nu kan májèlé ni luhumul ulama'i masmuma àwọn àfa àlásán o wọ́n bá pèèyàn ló ní mímọ́ ẹ̀wọ̀ awọ ara wọn ìwọ ni tẹ́yìn ò gbọ́dọ̀ máa jẹ ẹni bá ń fẹnu yàkàyàkà wọn bí ìgbà tí ń jẹ ìwọ ni poison tí ó parí jẹun ẹ̀dá kò fà máa dọ́nà kún bí asáàbí rasulillahi sallallahu alaihi wa sallam kí láwọn arò sáwọn tó wájà wọn sàhábì ànábì àmọ́ ọjọ́ ọ̀rọ̀ ètò ọjọ́ ọ̀rọ̀ kéde kí ni ètò torí tọ́pìkì kan ti ń bẹ́lẹ̀ tá a discourse ẹni kóhun ti lé ní amáwí òun rí lẹ́gbẹ̀ẹ́ báyìí láti ti sọ àti ìbọ̀tá àwọn tí máa ń bú sáà bébò ní ti máa ń rí àwọn kan kódà ṣáájú gbogbo àwọn hóhó tá à ń gbọ́ iná ní tọ́pìkì òní wà lẹ̀ ìṣẹ̀lẹ̀ ení ìlà bá dìsọ́jì ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ìní ní tọ́pìkì ìlà bá dìsọ́jì àmọ́ ìdíwọ́ kan sí kejì àdúgbò bíi tá a ti fẹ́ sí oṣù sẹ́mínà kan lọ́wọ́ mẹ́ kó lè máa clash òbí àtọ́bá wọn yẹn wípé a kò lè rọrùn lé níwájú ìjọ wo ni káwọn wa mú kò sọ́jọ́ mọ́ ìyókù dẹ́yìn Ramadan àwọn ò yọ ẹnì kankan àwọn èyí sì máa yọ yàn kò sì sínú súnà tí ká yọ yàn a máa máa ń sòdodo ọ̀rọ̀ a àti gbọ́dọ̀ má sọ a máa ń sòdodo ọ̀rọ̀ a àti gbọ́dọ̀ wá lè gíní wà lánàá kọ́ fọ ọkùnbà ha lórí gbogbo yìí tí ẹ ti náà ìbúdà ní akíbà ó sì ní okúbà o sì ní wàhálà tẹ dálẹ̀ lórí ẹ ẹ̀rọ náà wọn náà bá subhanahu wa ta'ala tí ń ti ń kó wáyọ yóò máa ta kọ̀ntínú láti máa fi kínú láti máa kó wáyọ. ala kulli Abu Hurairah radiyallahu ta'ala anhu má bẹnu àtẹ́lù àwọn eléyìí ṣe wàhálà lórí Islam báàbù tá à ń ké lọ́wọ́ yìí èyí tá Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu àti observation rẹ̀ tó ṣe ìní wúlò fáwọn àdìní ọlọ́mọṣẹ́ àbáwá yọ́nú sábò Abu Hurairah gbọ́dọ̀ àdìsẹ̀ ó ti lọ. عن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هليهة أبو هريرة رضي الله عنه كما owó káwọn eléyìí àwọn wá kẹ́kọ̀ọ́ يا àgbésí ayé ànábì ni èyí tó ṣe pé ibi tí àwọn ẹlòmíín ya aláìní kan ṣe ń bí ọ̀rọ̀ ìsìláàmù délé ní bó bá ṣe pé irú wọn ní bẹ́ńbẹ́ ìjọ náà wàláì wọn àní bá wa mójútó tábù rẹ̀ rọ mójútó wọn sì ní bá wa yanjú tábù rẹ̀ rọ tó ṣe kí ni èèyàn eléyìí gan bá tiẹ̀ ti lò òun náà kùn eléyìí tọ́yì ìtàbù rẹ̀ ọba wa mójútó àwọn oníṣẹ́gínú àwọn onímójútó ilé ìwọ̀n kọ́ ẹ́fẹ́lẹ̀ ilẹ̀ lóòrùn ilé ìwọ̀n nípa ìlú tọ́yì kí ló ṣẹlẹ̀ jọ náà Abu Hurairah radiyallahu anhu kó là ń lẹ́lu sallallahu alaihi wasallam ó wá ní ìṣesí tó ń wá rí ni pé táwọn nábì bá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ báyìí ìdá kábàr táwọn nábì báyìí fẹ́ ti ṣe Allahu akbar ti ṣe takbiratul ihram ayiwa sakata hunayi hata òun ọ̀gáàbù pé ànábì máa ń dákẹ́ díẹ̀ yìí yóò rọra dákẹ́ lọ fún bíi ewu kan méjì ṣáájú kó tó yẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní kéwú sákàtà wùnẹ́ìhà pé anábì ó dákẹ́ díẹ̀ sáílẹ̀ǹsì kan wà ẹgbẹ́lẹ́ tó bá ṣe Allahu akbar anábì ó wà dákẹ́ lọ ó ní lẹ́yìn dídákẹ́ yẹn lànàbí ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin anábí wà lọ sí ìwọ̀n náà tiẹ̀ wá ní pé ìdákẹ́jẹ́jẹ́ yìí kìíní kan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan bẹ̀ tó yẹ ká kọ́ lára nígbà muhammadu sallallahu alaihi wa sallam ẹ̀rí àbúrírá ní lòun bá sọ́jọ́ kan yá Rasulullah èrè òṣìṣẹ́ ọlọ́run. yàbí anta wa ummi àrọ̀ àìsà tó kó tẹ̀ka báyìí bá tẹ̀ka. yàbí anta wa ummi mo fi bàbá mi àti ìyá mi fi pààrọ̀ bọ̀bú yá ń táwọn ìbá ti tu lédè ìgbà wa bóyá ń tó jọ́ ní èdè tiwa ó ní bí ìgbà tá a bá sọ pé mo fi ìyá mi àti bàbá mi pè ọ́. Abu Hurairah wa ń bèèrè bí ilé ànábì àrọ̀ àìta sòkò tàkàbẹ́ ìlà takbiri wal qira'a ilé ànábì ọ̀wọ́ bọ́ sí ma ń dákẹ́wò láàrin pọ̀ ṣe takbiratul ihram láàrin pọ̀ kábàrà alákọ̀ọ́kọ́ dídákẹ́ rẹ̀ yẹn àtikọ́ tó bẹ̀rẹ̀ sí ní kéwù yẹn ọmọ ń dákẹ́ ìṣẹ́jú kan méjì máa tẹ́kù kí lọ ọmọ ń wí ńgbà náà á ah, ọlọ́ba yọ́nà sábúrú rẹ̀ yọ́ òní dá abẹ́ni kí n bá ń gbọ́ àwọn sàbí àgbáyé ọlọ́run sì ní bí ó yẹ ni kí n bá ń gbọ́ àbúrò rẹ̀ yọ́ adébọ̀tán rẹ̀ òsì ní ta yóò rè mọ ayé kó tó wà lọ rí kálíkì yá mọ́ àtẹ̀tí ò bá gbọ́ àbúrò rẹ̀ yọ́ yìí ti bá wí ìwọ bá wà láàrin ṣépè fún fún ọ ajẹ́pọ̀ gbọ́ àbúrò rẹ̀

amẹ́ni bá ń bú àwọn sàábí ànábì kò ní dáa fún tọ́ba ní a ah, ẹ̀yìn ṣe pẹ̀lẹ́ mi ni a ah, kò tó ní dáa fún ọ ẹ mọ̀ bú àwọn sàábí ànábì wọn àbẹ̀ tọ́ba jọ àwọn pọ̀ bú àwọn sàábí ànábì ń ta wá wí yìí mọ́jú ṣe kí ni mọ́jú ta ọ̀ lára ọ̀ tọ́kẹ́ ń tí ń bú àwọn sàábí ànábì là ń wí àbíta adákọ̀ èèyàn kan àbẹ́ni bá ń bú àwọn sàábí ànábì kò tó wá tí wá ní áá ah,

wọ́n ń tẹ̀lé àyè kúrò àwọn yìí la mọ̀ pé àtẹ̀lù tó àtẹ̀wò yìí tẹ̀ ṣe tẹ̀lé àyè alákùnlé ha àmọ́ ibi tí ń wí àtìkọ́ ọ̀rọ̀ lórí mi èyí tó kó ọ̀rọ̀ ní ń rìn mí ẹ̀gẹ́ ti ń kọ́rọ̀ mọ́ rìn yàn àwọn àwọn kọ́lá ń fún àdúgbò tòkó náà àmàdúgbò lọ́dọ̀ náà alhamdulilahi lẹ́dí bí ni'matihi fi aburú tó bá sí èèyàn yẹn a máa gbọ́dọ̀ mọ́ mú ẹ̀kọ́ ní gbogbo ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹgbẹ́ nìsín tí ilé bá wó pa àwọn èèyàn kan jù bíi ilé wó pa gbogbo wọn kú ṣé gbogbo wa ni pé torí pé àwọn kan ti kú àwa ní a ní discourse tó ṣẹlẹ̀ lórí tó pa sílé fi wó ṣé ẹ̀fọ́ àmọ́ sọ kí ló wá pa sílé yẹn fi wó kí ló wá pa sílé kan àyìnkan nu wọn náà ni òun ló gbọ́n fọ́nrán pílà lé kan òun ló ṣe kíní kan ṣe àtà sọ ẹ à ń discourse ẹ̀ náà ni rárá ẹ mọ́ sọ̀rọ̀ rẹ̀ mọ́ ṣe bó ti kú irọ́ ẹja sọ tẹ́lòmíì náà lè ṣe kínú ó lè kẹ́kọ̀ọ́ ìjọba bí wọn bá ti ń gbé gbèsè báyìí níbi ó jí mọ́ ti gbẹ̀ jáde rèé o ẹni ọlọ́dẹ ṣe jìnnà tó kó èdè tó kó hiv àbókó kínní kan tẹ́gbẹ́ ah, àwa wá ti tóbi àwọn àti tẹ́gbẹ́ kò dá kéèyàn ṣe ìdìnnà o. tani àkùrẹ́fẹ́ tó máa sọ yẹn lójú ẹ̀mọ́ ẹni tó ti ronú àbíkú à òun bá mọ ronú àbíkú agbọ́dọ̀ sọ lójú tiẹ̀ kó wọ́n mọ̀ pàgbà kó tó òun náà tó kú kó lè mọ bí ó ti tú dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì náà tóun náà ń ṣe dìná òun náà lè ronú pé ẹni ń ṣe ni kó lè kó àrùn kárùn ó lè hiv ó lè kó gbogbo nǹkan tètò ó gbẹ́ni máa tètè jìnnà ara tó lè ṣẹlẹ̀ sí wọn ní pé ẹ̀yin wọn lè ṣe kíni ó lè kákó o so bá ti ń sọ nǹkan bá rí à ilé ẹ̀sìn mọ̀ pé fàtáì ló ṣe jìnnà tẹ̀yìn ẹ̀jẹ̀ kákó ẹ̀ à fàtáì kó náà mú kó lè túbá ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ ń bá jọ ọrú fàtáì náà orí wó ló ṣe kíni ó lè pé o gbogbo ọ̀tọ̀ búta bí àti bọ́ ẹ̀yìn àwọn tó búta bí ànílọ́bì tí ah ẹ̀wọ̀ ah, ọ̀rọ̀ kan pa mí mo wá rí àwọn kan níjẹ wọn kọ kíní kan látúndí yìí ṣàmádá tàbí àṣíńká àdánwò tó wá kan ọmọ ìyá rẹ mọ́bí bu ẹ̀tọ́ lọ bá wá wù ú sàn ọlọ́mọ lè gbá dánwò ó mọ̀ lè gbé kò wọ́n náà ẹ̀yìn náà tẹ́ gbà tí kìí bọ́ àmọ́ ń jọ bí ní àtẹ́ ń wọn ẹ mọ̀ pé ẹ ń fi egbúgbò náà nù ṣé ẹ dákun ṣé nǹkan rẹ ni kéèyàn ń wọ ẹ̀wọ̀n kó kú bẹ́ẹ̀ ṣé nǹkan rẹ ni àdánwò bá yàn lójú ọ̀nà pé ń kọ́ ìmọ̀ àgbákò bá èèyàn lójú ọ̀nà pé ń kọ́ àwọn èèyàn nímọ̀ wọ́n wá sì sínú rẹ̀ ó wá dúró lórí pé tọ́lọ́hún yóò ní ikú wọn ò ní kú ọmọ ẹ̀ àdánwò ni ẹ̀yin wá bí ń yọ kiri gbogbo omi tẹ̀ ń lọ mẹ́dóde òkú ẹni yọ mẹ́dóde ilé ẹni yọ ẹ̀yin atẹ́gùn atẹ́gùn ti fẹ́ ìfẹ́ kò sí náà ó lè jẹ́ bí ìsọ̀ kẹ̀kẹ́ ni gbogbo ẹ̀ ẹ̀ bá ń yọ tó bá ti jábá ti ilé ọ̀run tó yẹ kárí àá sọ wíjọ́ rárá tàbí pápọ́sẹ̀ lélẹ̀ yìí torí tó bá lè tọ́kẹ́yìn lè pàbú rẹ̀ ra lẹ́lẹ́rẹ́ ní ẹni tó bí aláhàwùlà wà lápò wà láyé rà àdáwò ló bá bú rẹ̀ ra èyàn torí fún ń wáyé màá fi ayé lẹ̀ wá owó òrówó náà ìrà sọ gidi wọ òun jẹ ìgbàjẹ́ àbú rẹ̀ ra wá tẹ́ tó ṣe pé yóò ṣe máa wojú àwọn èèyàn kó tó jẹ ni ọlọ́run bá ti gbádùn òun bá torí pé olójókòó tì èèyàn sì ní jókòó tì àbíkọ rẹ́dìgẹ́ nù kàn

ẹ̀wọ̀n sam ẹ̀wọ̀n yàtọ̀ sí bíbí tẹ̀sán ẹ̀wọ̀n sam ẹ̀wọ̀n aláṣọ ó wá lè lọ́jọ́ méjì mẹ́wàá ní sẹ́ ó tàbí wà nù tàn pé ọwọ́ bẹ̀ ẹ má fi àdánwò tó bá ka ẹ̀ nìkan ẹ má lè kí ni mọ̀lẹ́kù ká tó máa sọ fáwọn sọ fáwọn àgbẹ̀wò àmọ́ àmọ́ ọlọ́run ló gbàdánwò káàbù rírà mọ́ bí oúnjẹ jíjẹ ọlọ́run ló gbé bá ọlọ́run gbé bá ní ọlọ́run ló gbàdánwò pé lìfátìrà fátìrà ọ̀sìn ni lìfátìrà ti mọ̀ àyànà àsìkò tí ń kéwú lọ́wọ́ làbú rírà jẹ́ni tí ń wojú kó tó jẹun kò sẹ́ni tí máa nílànà tí ó yìí tọrọ wà ìsábà àdìgbẹ́ gbogbo wa iná yọ tá à tí wà máa à ń wa tó jẹ ní. àbá yóò tún jáde lé tí ó tán for a very long time wọ́n ti mọ wojú ni kọ́lọ́ tọ́lọ́ ń bá tó gbàdúrà rẹ ni. ẹ wá fi gbogbo yìí ń wá bó rira tó wá dìbì tí ń rìn sí yọ àtẹ̀gùn àtẹ̀gùn látẹ̀gùn ní ti ń bẹ́ yìí àtẹ̀gùn láti máa ń pariwo ee ẹ wá fi yọ ọ́ bàbá ogun yìí ló máa ń ní kí ó yẹ kájọ wo pé jáà máa bí wọn náà kó jẹ́ bàbá rẹ̀ àbọ̀ ọmọ bàbá tó bí ọ ni ọ̀dá bàbá rẹ mọ̀ wọ́n lọ́dá bàbá tiẹ̀ náà mọ̀ ìbẹ̀wò ẹ̀kọ́ la fẹ́kẹ́ ní ọ̀rọ̀ yóò máa dàbí kí wọ́n fi ń yọ̀yìn àfi yọ̀yìn ọlọ́wọ́ sí dáadé fi yọ̀yìn tọ́lá àánú ọmọ bẹ̀rù pé tá a bá fi yọ̀yìn ẹ̀dá kò táyé wà bákò náà níbà kò sí kò sẹ́ni tí ò lè bá náà àwa mọ̀ yóò làwọn òṣèlú ibi yọ̀yìn a máa gbọ́dọ̀ sọ reality agbọ́dọ̀ mọ àwọn òdodo ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ gbọ́dọ̀ fi rẹ̀ òdodo ní kíní yẹn ń yẹ̀ wú kíní tòbí ti ń dùn ẹ̀yìn nífẹ̀ẹ́ nu gbọ́dọ̀ ọ̀rá ń sọ́run a ọ̀rọ̀ aṣọ lára tí ń dùn yìí ẹ̀yin náà mọ owó bí ó ti mọ dùn àwọn èèyàn náà pẹ̀lú àwọn ẹ̀yìn tẹ́yìn náà gbogbo ohun tí ń yà ẹlẹ́wọ̀n ní rádíkà ibi ń yà sí pé ìgbésí ayé tó lù ń tó kójọ nìkan kojú ogun páwọn tó ogun ogun ká yín ká yọ àdá ká yọ ọ̀bẹ síra wa tó wá yóò

ògbóúnjẹ wá sọ títí kìíní wá ń kẹ̀yìn nìdí ẹ̀rọ anìkẹ́yìn kankan mọ́ ṣèkìlì kan ẹjẹ́ lọ bẹ̀rẹ̀ òun kẹlọ ru ẹnu yín kọ́nà lè gbà á lẹ́gbà bẹ́ẹ̀ ru ẹnu yín sí kẹsẹ́ kò sí ẹ̀kẹ́ nísìnyẹn sí ọwọ́ yìí ti ń bọ́ ẹ̀dín tàdúrà ní kíkan kíkan ẹ̀dín kan inú ẹ lọ ru ẹnu yín kẹsẹ́ níbà kọ́nà ẹbẹ̀ ọlọ́run tààrà gbogbo àwọn ọ̀rọ̀ bú tó ti jáde lẹ́nu àwọn ẹlòmíì ẹ̀ẹ́gìlì kan ọlọ́run ọlọ́run àwọn ọba ọlọ́run ọjọ́ ìjọ ọ̀rọ̀ ń kẹ lọ gbangba pé ọlọ́run lè sànú yín jẹ́ni sí ní gbogbo wàhálà tẹ́ ń dálẹ̀ kẹ́yìn náà lè ní kí ni ní ọlọ́run mọ́ta sànú wa o ọlọ́run kò sì fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ala kulli kí ló mú wa tó yà sí láàárọ̀ yìí omi kí ó tà kí níbi kí ni àbúrò rẹ̀ látàwọn. àwọn eléyìí àwọn olólùfẹ́ tiwa ni wọ́n tẹ́yìn náà bá láwọn tẹ́ fẹ́ràn tẹ́ bẹ́ẹ̀ báyìí lè mẹ́nu kan àbá àwọn olùkan ní ó sì bọ́ta tí ó mọ̀ ṣe ẹ̀jẹ̀ bí wọ́n sọ láta ni tí ó mọ̀ dán ẹ̀jẹ̀ ó mọ̀ jó di ojú bẹ̀rẹ̀ ah fáwọn àbí ó lè kú ó lè kú nǹkan ní eh, ẹ̀yìn náà fẹ́ràn wọn àwọn ah, fẹ́ràn àwọn sọ̀hábì ànábì yẹn ń sọ yìí lọ àníkà àwọn sọ̀hábì ànábì yẹn wọn so gbogbo wa oníkàlùkù náà mọ̀ wọn rẹ̀ ìwọ́tọ̀ ọ̀bá ti fẹ́ tán tẹnu yàkàyàkà rẹ̀ wọn náà mọ̀ tẹnu yàkàyàkà rẹ̀ àmọ́ àwọn àti gbọ́dọ̀ lọ́wọ́ àwọn ò ní bẹ̀rù yàkàyàkà rẹ̀ àmọ́ tọ́ba ti bẹ̀rù yàkàyàkà àwọn sọ hábíà lẹ́bí á tó àtìyá ìlà kan tiẹ̀ náà tàbí torí àmọ́ pé ẹni bá ń bẹnu àtẹ́lú àwọn tàbí àlẹ́bí àyùmọ̀kan ní fi ń sọ̀rọ̀ kì í sì mọ̀ abàdà àyùmọ̀kan ní àyùmọ̀kan àmọ̀ bá yàtọ̀ àyùmọ̀kan ojú oṣù ló gbà mí o àmọ̀ tó dùn rẹ̀ àmọ̀ tó dùn. Abu Hurairah radiyallahu ta'ala alábò ríra observation rẹ̀ tó wá sọ fáàdì lẹ́yìn ìdílé àjẹmí. ọ̀rọ̀ àìsàn tó kú sẹ̀kẹ̀ báyìí náà tẹ̀sí ìwà ìṣẹ̀rọ. mo mú ìdákẹ́jẹ́jẹ́ rẹ láàárín pọ̀ ṣe Allahu akbar àti pọ̀ ń kéwú máa kẹ́kọ̀ọ́ dákun kí lọ́ọ́ máa rí bẹ́ẹ̀ kí láàbí náà máa kí lọ mọ́ wí bẹ́ẹ̀ anábì wa ni anábì ni mo ní bí máa wí lóòótọ́ sọ̀rọ̀ wà wà á ó sọ pé ń bẹ̀ ìmọ̀ yìí tá a rí nísìnyí tá a fẹ́ kọ́ yìí ta ló jẹ́ àmọ́ báyìí jẹ̀mọ́ Abu Hurairah radiyallahu ta'ala. yìí láti máa mọ tafsiru àyà kan tó ló wá fi ń ṣe fìrègúnlà nàbì lórí pé huwa alladhi ayyadaka bi nasrihi wa bil mu'minin ìdí ànábì lọ rí mọ́ náà dáadáa èmi ọlọ́run fi pé èmi ni mo kún ọ lọ́wọ́ olúwa tó kún ọ lọ́wọ́ bí násìrì yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ wọ́n bí límúmíní láti wọ́n fà wọn tàbí kí ọ ara kẹ́ ẹ̀tọ́lọ́ wọn tàbí kí ànábì kan náà rí ìmọ̀ yìí nìsín ànábì ọ̀kankanlẹ̀ kanlẹ̀ pé wájú òpó péjọ tí ẹ bá jẹ́ kírun ẹ kọ́kọ́ dákẹ́ díẹ̀ sẹ́rí báwọn ẹ kọ́kọ́ dákẹ́ díẹ̀ kẹ́ wá máa wí gbólóhùn yìí báwọn kọ́ ah mẹ́sẹ̀jì kan bẹ tó yẹ ká gbà mí kọ́ àbúrẹ́ra ni wọ́n ń béèrè ìbéèrè àbúrẹ́ra ni wọ́n mú dáhùn wá ẹni wọ́n wo orí iye tí ń bẹnu gbólóhùn sálà ànábì máa ń wí ànábì ni tó máa wí ni pé. Allahumma ba'id bayni wa bayna khataaya. Allahu akbar. بين المشرق والمغرب اللهم نقني اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض اللهم اغسلني اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبحر اه اللهم صل على يونس ابو هريره ونبي تعالى نبي ما ابو هريره ẹ̀yin náà sàmì ẹ̀yin gbọ́dọ̀ mọ́ sàmì wọ́n wọlé ilé tó kó wá mú wa ọ̀wárí nǹkan kódà Abu rí nǹkan kan kọ́ wa máa ń lé ayé kọjá ń dáǹké láàárọ̀ yìí wà láyò tó aláàbí kan máa ń dákẹ́ ní kan ah, aláàbí máa ń dákẹ́ ní aláàbí ọ̀ máa ń dákẹ́. meanwhile anábì náà sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àti lórí oríire tó ń kó wa ẹ máa wà anábì o anábì ní kò sí kinní kan tí ó mú yín wọnú àlìjánná báyìí àfi kó pé ní anábì ti júwe rẹ̀ fún yín pé ẹ ṣe nǹkan báyìí ẹ kò sì sí kíní kan tí ó mú yín wọ iná báyìí àbí kí ni ànábì tó kíní kí n tọ́ka rẹ̀ fún yín eléyìí nìsín ẹni ó já rí ní ìkọlọ́lọ́ ànábì ta ló sábà bí wa Abu Hurairah afẹ́ akọ̀ ta ló sábà bí wa ọlọ́mọdé àbá sí Abu Hurairah ọlọ́mọdé àbá ilé ní sí Abu Hurairah ọlọ́kọ̀ọ́bá àgbà Abu Hurairah ní ẹ̀rú àṣíkà máa lòdì Ibrahim wọ́n dáwà kàtàkùn wọn ní ọmọdọ́nù. wọ́n ní Abu Hurairah sábíà nàbí sábẹ́ ànábì ni kò sí èléjì sábẹ́ ànábì ni kì í ṣe lébi àwọn ọ̀tá ànábì náà fẹ́ dalẹ̀ nítorí àdìsí tó jẹ́ tànábì olùwà kó si bá ìyọnu olùwà. sáàbẹ́ aláàbì ni kò sí èlé yìí sáàbẹ́ aláàbì yìí lè àwọn ọ̀tá aláàbì náà dalẹ̀ rí nítorí isi, tó jẹ́ sàlámì ìyọnu olùwà kó máa bá ìyọnu أبو هريرة تابع النبي تابع النبي من كل نبي تابع النبي من كل شيء àwọn ọ̀tá nàbì ló fẹ́ dalẹ̀ nítorí hadithi tó jẹ́ kànábì ìyọnu ìyọnu olùwà ìyọnu olúwa kó máa bá ìyọnu àbúrò rẹ̀ ìrọ̀ta àbí ànábì tàbí ànábì ní ìyè méjì tàbí ànábì ní kìí ṣe àwọn ọ̀tá ànábì náà fẹ́ dalẹ̀ nítorí àdìsí tó jẹ́ tànábì ìyọnu ìyọnu olùwà. Ramadan tí ń tún bọ̀ yìí a tún ju àwọn tàbí àyànbí insha Allah ọlọ́run náà kò mọ̀ pa wá tẹ́gbẹ̀ bá ti sọ ti nìkan lọ́dún kan rí o pé àwọn tí wọ́n mọ̀ ń gbógun tàwọn tàbí àyànbí wọ́n ti wà ti pẹ́ ayé ẹ̀kọ́ a ní àmọ́ àkókò tán bá fi ń gbógun nìkan là á ń dúró wọn débi ó kàn dàkókò kan báyìí àkàn ní gbúrò wọn mọ́nú ayé àmọ́ àwọn sábẹ́ ànábì á sì mọ́ dákọ̀ wọn lọ awúrẹ́ àbá àwúrẹ́ ẹjẹ́ àmọ́ orílẹ̀ yóò ti rí ẹ lọ kọ́ kalẹ̀ pé ọgọ́rùn-ún ọdún lè nílẹ̀ Yorùbá yìí nínú àwọn tó ń bú àwọn sábẹ́ ànábì àtàwọn sábẹ́ ànábì tálà ní gbókọ̀ rẹ̀ mọ́nú àwọn méjèèjì àjọmọ́ ẹ mọ́ bíra yín káwọ́kọ́ gbé láti bí náà pé ta ní ọgọ́rùn-ún ọdún méjì sẹ́nìí nínú ìwọ tó ń bú àwọn sábẹ́ ànábì àtàwọn sábẹ́ àtàbúrò rẹ̀ rá tálà sí gbókọ̀ rẹ̀ bọ̀ ẹ sọ̀rọ̀ mọ́ ọgọ́rùn ọdún ṣe ní àbíwọ̀ máa gbókọ̀ rẹ̀ bì kankan lọ́gọ́rùn ọdún ṣe ní àbúrẹ́ra ẹgbẹ̀rún ọdún ṣe ní àti pariwo rẹ̀ àyíwẹ̀ ẹ̀kọ́ ni jọ̀mọ́ tọ́ lẹ́yìn ọgọ́rùn ọdún ṣe ní báyé bá ń o wọ́n yìí dákọ̀ lọ ẹgbẹ̀rún ọdún lọ́nà ẹgbẹ̀rún ọdún tí ń bá ń wáyé táyé ipò gbogbo mọ̀ torí agídì wàhálà tó dálẹ̀ tó sì ní yóò jẹ́ kó fi gùn di lẹ́yìn ọdún náà àdúgbò kọ rẹ mọ́ tọmọdọ́nà nígbò ayé àwọ̀ yìí àbúrò rà á tún yìí ayé ọ̀gọ́ ni àwọn yóò tún dáwọ́ káwọn tún gbẹ̀mù. àmọ́ àwọn àwọn tó sọ kí ni yóò ṣe kí ni kí ni ó ṣẹlẹ̀ ẹ fún àwọn àwọn amúra kankan yéè ah ọ̀fẹ́fẹ́ ju bọ́ọ̀bù ní ọ̀rọ̀ náà ní nkẹ́ ló wá ju bọ́ọ̀bù débẹ́ gbèsè ọ̀rọ̀ náà ni á bẹ̀rù yìí o ẹ̀ka ní ìgbà tí yẹn ń bẹ̀rù pé yéè kí làwọn afọ lè fi èsì ń bẹ̀rù tẹ́kàn mọ́ wí ní àbí tẹ́kàn wí tẹ́kàn ní kíni tẹ́kàn mọ́ gbá mi a máa dúpẹ́ lọ́dọ̀ ọ̀lọ́ àbẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala kó sábà yọrù sábúrò rẹ̀ yọ ọlọ́mọ sábà yọrù sábúrò rẹ̀ rẹ̀ yọ láyé àyàyé láyé àwọn ọ̀tá ńlá bìnà nitori nítorí àdìsù tó jẹ́ tànàbí ìyọnu olúwa tó ìyọnu oluwa kó lọ́ba ìyọnu olúwa kó lọ́ba àbúrò ìrọ̀lá rí ní òṣìyè méjì. tàbí ànábì lè kìí í ṣeré àwọn ọ̀tá ànábì lábẹ́ nítorí àdìsù tó jẹ́ tànábì àbúrò rẹ̀ tàbí ànábì. Tàbí ànábì ni kò sí ẹlẹ́bí. Tàbí ànábì ni kì í ṣeré. Àwọn ọ̀tá ànábì náà fẹ́ darẹ̀ ni. Nítorí àdìsí tó fẹ́ ànábì olùwà tó màmá ìyọnu olùwà. Ọlọ́mọdé àbáyọ́ mọ́tàbùrù rẹ̀ yọ. Bá a ti máa yóò tún máa wálẹ̀ kọ̀ọ̀kan lọ. Hmm, ó wá láàárọ̀ inú àmọ́ ẹ bá ń sọ fún wọn ní wọ́n sì rí agbóni ah, wá bẹ̀rẹ̀ ní pé ìyá ìdílé kí ni ìyá jájà mọ̀ ìwádìí mọ̀ eh, géèmù tẹ́ ń plé wọn bá yíwo bí jẹ́ parí ẹ̀ ilé dá plé géèmù ẹ̀fọ́ sáà níbi bẹ́ẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ ti ń bọ̀ áà ah, ṣe kò sí kankan kò sí kankan ẹ àmọ́ <laughs> àyínú ẹ̀kọ́ ni ẹ wọn sábà ni àmọ́ àbúrò láti wá ẹni yọnu

anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ àbúrò rẹ̀ lábẹ́rẹ́ lọ́wọ́ àdínábì tọ́mọ tí ó béèrè lọ́wọ́ àpá rẹ̀ ọmọ tí ó ṣe gíní ó béèrè lọ́wọ́ àpá rẹ̀ ó ní ìrẹ̀ àpá rẹ̀ ìrẹ̀ gíní o ìrẹ̀ àpá rẹ̀ ọmọ tí ń wúri ọmọ tí wá lálùbáríkà àlùbáríkà rẹ̀ là ń jẹ lèmi àtìlẹ́ ìjẹ́ tán ẹ̀rí ọmọdé ọ̀nà lójúmọ̀ ẹ tún mọ gbadúrà àti ìṣàbùrù yìí látàwọn yóò ké fúnra wọn.

àmọ́ tẹ bá rẹ̀ mi làkàyàkà rẹ̀ kúrọ́ ni kíní kan ni oníjàmbá ni ó yẹ kó gbogbo ẹ̀ níwà ẹ̀ àwọn ọ̀tá ànábì náà ti dá lẹ́nu gẹ́gẹ́ bí wọn ni àfa wa nítorí àdìsí tí wọ́n ti dá lẹ́nu kò sí nǹkan méjì o àbúrò rẹ̀ ò kanlẹ̀ kanlẹ̀ sí wọn o kò ní tó ṣe fún wọn kò gbàyàwó wọn o kò pa wọn lọ́mọ o amẹ́tẹnu pé àwọn ọ̀rọ̀ tábù rírà ń gbà wá tó jọ́rọ̀ ànábì ó nọ́ọ̀kì àwọn àgbákò táwọn fẹ́ sẹ̀ nínú ayé ẹ̀já àtàṣàbù rírà lọ́fi àtàṣe lọ́fi kọ́ lónìí pé abúrò rírà ìṣèlè àbí àdíjà sábẹ́ ànábì ni kò sí iye méjì kó jẹ́ sábẹ́ ànábì ẹni báwọn kan lè dínà ìjẹ́ sábẹ́ ànábì ìjẹ́ sábẹ́ àbúrò rírà kò ṣe dínà kéjì ṣe níbi ọlọ́run ló fàdánwò kàn án àdánwò ń gbogbo rárí látòrí abu rírà o gbogbo ẹ tó bá ti wá ti kanú àdánwò ẹ lọ kálukú tó bá ẹni tó tí ó rẹ̀ ní ti dúró pé àmọ̀ sponsor rẹ̀ láti ṣeré tó wọ́dà gbọ́mù káàdà rẹ̀ ẹ̀yin ọmọ kí ó tẹ̀yìn náà mẹ́yà yín ẹ̀yin àgbàlagbà kọ́lá gbogbo ọmọ kí tẹ̀yìn náà mẹ́yà ìwọ mí náà ọmọ bọ́ọ̀rọ̀ ara rẹ̀ ti ẹlòmí náà ọmọ bọ́ọ̀rọ̀ ara òun ti nínú àwọn ti mẹ́yà nínú àwọn tó yìí tẹ́ kéékèèké lápò inú tí wọ́n bá wọ jà lọ́wọ́ yìí kẹ́nì kó wá mọ́ àti rówó rẹ yóò lè torí ìmọ̀ gbogbo àsìkò rẹ yóò gbà ọ̀fẹ́ ka tíra ọ̀fẹ́ gbọ́ tíra yé ọ̀fẹ́ ronú pé ẹ máa wo wàhálà tó wà ní tíra rẹ kọ tó kà tọba kà tán kọ tó gbọ́ yé orí tó ti gbọ́ yé kẹ́límọ̀ kan níbẹ̀ tó ní mọ̀ kọ tó ṣe wàhálà lórí kẹ́límọ̀ tó mọ̀ ọwọ́ agbọ́ yé tán kọ tó wá asimilétẹ̀ kọ tó gbé sórí ọgbẹ́ sórí tán ó tó akọ ọmọ ronú gbòòlọ́ ti gbogbo lọ́ọ̀tì ṣàlàyé rẹ̀ ọ̀tún mẹ́rin onúgbà ẹ̀ gbọ́dú wá mọ̀ ẹnu bí ọmọdé o ìmọ̀ òtún àmọ̀ tiẹ̀ lọ káàkiri ọtí délé yóò ti sáré sáré lásán ó lè gbé ọ sáré ọ̀nà mẹ́wàá sáré kiri sáré kiri a ìwọ́n tó bá ní wọ́n ń ṣépè fún àti wọ́n àti ọkùnrin gbà bẹ́ẹ̀ nínú torí àìkú ọmọ pé ń bu nu ọdún ti jẹ́bi nígbà tó wà nínú. ìyọnu olówá. àbúrò rẹ̀ ìrànlá yà nàbí tàbí ànábì ni kò sí èméjì tàbí ànábì ni kì í ṣe lẹ́yìn àwọn ọ̀tá náà bí lábẹ́ dalẹ̀ nítorí àdìsí tó lẹ́ta lábí ìlànà Ìgbò bá ti wáyé pé torí àdìsí àdìmẹ́bì náà ti ń dá lẹ́bì. Ṣé bóyá káwọn dìfẹ́ǹdì rẹ̀ ni? Ó sọ pé torí àdìmẹ́bì náà ti ń bá àbúrò rí rájà. Àdìgbàtẹ́ nìkan fẹ́ bú àbúrò àdìsí ló fẹ́ tako ìgbó gbọ́ àdìsí yẹn pé àyíwá ah, àdìsí wo lélẹ́yìí ó lóun gba dókítà dókítà rèétì ní egypt àdéhìdì ìdí táàdì náà bí ti ní tètè sí bá bà lé oúnjẹ inú ẹmú ìṣiṣẹ́ kẹ kí bọ́dún oúnjẹ dáadáa kẹ wá tó sọ ìṣiṣẹ́ nù anábì torí pé ìkan nínú ìyẹ́ rẹ̀ méjèèjì ìwọ ni èkejì antivirọ́ọ̀sì tí ó pa ìwọ yẹn ní alágbàákò kan ní Egypt ló bá rí àdé wá wà nídìí ní ọ̀rọ̀ wo lélẹ̀ ha èsì sì jẹ́ ẹ̀mú ìṣiṣẹ́ ni ha irú kí nìyẹn náà tàtí ẹ̀ ló gbàdí ìfiwá náà kẹ́ nígbà ó tún torí gbá búrò rẹ̀ rà ni ó ní mo ti mọ̀ fóun náà ni mo ti bẹ̀rẹ̀ nu

ó ti bú àbúrò ìlà ó ti bú ó ti bú ànábì ó bú gbogbo wọn ìgbó padà wá rí pé àwọn sáyẹ́ntìsì náà wá lọ ṣe research àwọn agbè ìdọ́tù research wọn jáde àwọn náà wá fi ẹrin lẹ̀ bẹ́ẹ̀ pé fífún ìwọ́ bẹ́lẹ́gbẹ́ bí ìjó pàwọ́ bẹ́ẹ̀ bí wọ́n wá kọ̀ fáwọn tí ànábì tó wá rí ká ah, ìfàlára wọn àbí ìṣèjọba tí wọ́n júwe mọ̀jíṣà Islam kò làbí ìṣèjọba ọtí bábù òyìnbá

ترجعك عن عبيدي إيان أولو أقلبا إيان أولو أقلبا إيان أولو أقلبا أبو هريرة Yeah. nítorí àdìsí tó dẹ́gbà náà bí ìlànà ọ̀rọ̀ àdúrà táàlẹ́bí wa ṣe yìí táàlẹ́bí dákẹ́ sí yìí ẹjọ́ ń gbọ́ máa rẹ̀ ànábì ní. Allahumma ba'id bayni wa bayna khataaya. ẹ jẹ́ kọ́kọ́ béèrè kínní kan gbogbo ẹni tí ó bá wọná gbogbo ẹni tí ó wọná pátá ní mùsùlùmí kí ló gbọ́ wọná. gbogbo ojú òwò náà pátá ni gbé ma ni gbé abi? nínú gbogbo wa pátá gbogbo àmùsùn látòrí èmi tí ń sọ yìí náà gbọ́n mi ní ní wa kò sí iná ń rùn lára wa àbí lóòrùn lára wa iná ń rùn wa àbí lóòrùn lára wa kí ẹ̀ṣẹ̀ ayẹ́kọ́ ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹrú lànàbì tí wọ́n máa ń bẹ̀ náà lórí ẹ̀ṣẹ̀ àbú ìrera wa bá wa gbà wá ànábì sọ pé. ìrí olúwa mi ò bá ìdìbẹ́yìní wà bẹ́yìnà kọ̀tọ́ yáyá gbé mi jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí ẹ̀ṣẹ̀ mi ògbó ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀wọ̀n gbé mi jìnnà jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí gbogbo àwọn àṣìṣe mi gẹ́gẹ́ bó ti gbé ìtí ń bẹ láàrin ibi tó rùn ti ń yọ àti ibi tó rùn ti ń wọ̀ bó ṣe jìnnà sí rárá wọn ìrì ọlọ́run mọ́ṣẹ́ àgbẹ̀mí náà jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ mi náà ẹgbẹ́ tí ń bá ti ń bẹ́ bí òrùn ti ń yọ báyìí ẹ̀ṣẹ̀ yóò máa bẹ níbi tí ìyẹn ní kí ọlọ́run má bíbí mi nínú ìwọ̀n ẹ̀dá kùnbọ́n náà bá àlìjọ́nà wa ń rùn lára wa àbí òmọ rùn lára wa kò ní dá afẹ́ni tí ń wá bú òrera ẹni ó gbádùn orílẹ̀ yìí mú wa ẹni wá bí ó ti fọ̀ wá bí ó ti fọ iná kúrò lára wa kò ní dá afẹ́ni tí ń wá bú òrera àtúbọ̀tán rẹ̀ ní ó sì ní dá àbí tó bá tún wá ó tún àdúrà lọ́wájú. olúwa mi ò nákìnì fọ̀ mímọ́ kanjákanjá nákìnì fọ̀ mímọ́ kangakanga min kọtọ yáàyà wọ́n bí gbogbo àwọn àṣìṣe mi. gẹ́gẹ́ bó jẹ́ sí aṣọ funfun rin gidi ijó abá ilé rí ẹni stain lára rẹ̀ a máa ń fọ stain nìkú ò lára aṣọ funfun olúwa mi ò jẹ́ máa bẹ gẹ́gẹ́ bí aṣọ funfun wá fọ gbogbo ẹ̀ṣẹ̀ mi fọ́ mọ́kù ò níbi ara mi olúwa mi fọ wẹ̀mí ìsìnlẹ̀ jẹ́gí ni o wẹ̀mí fọ̀mí fọ̀mí kọ fọ̀mí báyìí níbi gbogbo àwọn àṣìṣe mi omi tó mọ́kànjá fi fọ̀mí kí mọ́ yányán ẹ̀yìn yìí yìnyín fi fọ̀mí kí mọ́ yányán la hawla wala quwwata illa billah ẹ̀dá kò bọ́ lọ́n bá fọ̀ wá mẹ́sàn-án kú òun nínú ẹ̀ṣẹ̀ adọ́mọ àlùjànnà àbá àdọ́mọ àlùjànnà ìyọnu olúwa tó lọ bá. Abu Hurairah tàbí àná. Rọ́bì Allahu anhu. Rọ́bì Allahu Àwọn ọ̀tá náà bí náà ìyọ́nú olùwàkúrọ̀ ìyọ́nú olùwàkúrọ̀ àbúrò ìwọ̀ta bí ànábì. Tàbí ànábì ni kò sí ẹlẹ́bí. Tàbí ànábì ni kìí ṣe. Àwọn tánábì ló fẹ́ dá. Nítorí àbí ìtọ́jẹ́ sànárì ìyọnu olùwà ìlànà tí wọn ànábì wá rí tí ànábì bá ti fi Allahu akbar sakata hùnà ìhájà rẹ̀ yóò wá jákẹ́ díẹ̀ ìdákẹ́ díẹ̀ yẹn ìta àdúrà sáà nàbì ló ń ṣe yìí ó yẹ ká wá mọ ẹsẹ àdó yẹ ká máa ṣe é ẹja lọ rí wá bá ṣe pọ ẹja lọ rí wá bá ti ṣe ní bá ṣe pọ ló yẹ kí Abu Hurairah radiyallahu anhu ẹni àdúrà wa ní òun Abdullahi ibn Umar ọmọ Umar ibn al-Khattab àwọn akọ́mọ ní ẹ̀ Umar tó wá gbógun tàbí òun rírọ ọlọ́ọ̀gbàgbọ́ yóò rọ Umar tọrọ ma bíbí inú Umar gbà tó sọ̀rọ̀ àbúrò rẹ lọ oníkóńtà alzamana li Rasulillah sallallahu alaihi wasallam onídàá àbúrò rẹ lọ ìwọ lọ dún ní máa nẹ́bí dùn ní gbogbo wa wa a'lamana bi hadithi kódà ọ̀rọ̀ anábì ìwọ lọ fẹ́ mọ́jú láàrin wa wọ́n ní wọ́ọ̀rọ̀ yìí ọmọ ọ̀gá náà fẹ́ sọ tuntun mọ́ mo jẹ́ báwọn afá gbà pé íńtàbù bákẹ́rì ojú tábù òrìrà wà torá Abubakiri ti ń bá nẹ́bí lu Abu Huraira ìdí Abu Huraira tún dé Abubakiri ò bá nẹ́bí lọ́rùn lẹ́ àmọ́ kí ni òjá aládìsí púpọ̀ kọ́ lọ́dọ̀ Abubakiri gbogbo ń tábùbákiri lò lẹ́yìn ikú ànẹ́bí kò jọ ọdún méjì ilé tọdún mẹ́ta lọ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kìláfà ló bùkátà tó wọrùn Abubakiri alámọ̀rí bí ó ti sọ̀rọ̀ àní ó mọ̀ kò lè jó ráyè mọ́ fáwọn èèyàn kéwú ọ̀rọ̀ ànẹ́bí àmàbù rẹ̀ ra ipò tó wà ipò kó ráyè kọ́ọ̀yàn ní ọlọ́mọdé àbáwá yẹn ló ṣe ọlọ́pọ̀ ti gbàbú rẹ̀ rọ́pò gbà lẹ́sìn ó sì báwa yẹn ló ṣe gbogbo àwọn sàádà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ̀ kó sì jẹ́ kí àwa náà irú bá ti sin lọ́wọ́ tọ́lọ̀ ti yọrù sí wọn ọlọ́mọdé àbẹ̀wò sábà náà ó sì gbàwa náà ó gbàwa lẹ́rú ó sì jẹ́ ká pa gbogbo ti lé àwọn rìwáyà míì náà wá wá tó gbé àwọn gbólóhùn míì wá سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك èyí ò kí ló ń wọn ní gbogbo ẹ̀ náà pátá la gbọdọ̀ ìwáyà tàbí òrérọ́ àmójútó àmọ́ àṣìjú yìí wá ó bá yé wa àgbà gbìyànjú ká ha sórí táwa náà bá ti wá fẹ́ kírun ìlànà tàbí mo tá a bá ti ṣe Allahu akbar àwa dákẹ́ díẹ̀ àwa kọ́kọ́ ṣàdúrà yìí náà Allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدم اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبر láti máa wí wọn wọn ní tá a bá ń wí báyìí abẹ́lọ́wọ́ ọba oríire yìí nìyẹn àtọwọ́ àforíjì nu ló jẹ́ pé àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ fi ṣeré lórí mi. àdúrà yìí ó kọ́ rẹ̀ wá ní dùá olùsìtà kí la pé kí la pé jàmáà èyí ò ní àdúrà tá a fi bẹ̀rẹ̀ ẹ̀rùn òun làdúrà tá a fi sílẹ̀kùn ẹ̀rùn àwọn adéka mójútó bá a bá tó wí tán láti wá ṣe bisimilahi rahman rahim àwọn abẹ́rẹ́ fatiha tọ́ bisimilahi wa tá a wí ókè àbáwí jẹ́jẹ́ pẹ̀lú ògbó ọlọ́run àbáṣe orílẹ̀ ìlú àti àwọn tí àwọn àhàdéjì kí a ń nínú àmọ́ ìta mú nísìnyí onídọ̀á àlùfẹ́ tó ẹni tí ò bá wá wí ṣé nírun ni ẹni tí ò bá ṣe kí ni ẹni tí ò bá wí ẹni tí ò wí gbólóhùn yìí tí ò ṣe dùhà olùsèta ṣé a sọ pé kò nírun àbí kí ni àlùsẹ̀lẹ̀ sádàmà yìí wọ́n ní rárá o a gbọ́dọ̀ sọ pé kò nírun a gbọ́dọ̀ sọ pé kò nírun nítorí kò nírun bó láti wá sọ pé kò nírun ó nírun. ẹni ẹnu mọ́ntá kan sọ òní oríire ládàá ẹ̀san tí àwọn ẹni tí wọ́n gbà o òun ò bá náà ẹ kò sí dáadáa wá yóò náà ẹni ó wí gbólóhùn yìí ó tọrọ àforíjì fún ara rẹ̀ yóò rà àforíjì oníkọ́lọ́hùn gbóhùn jìnnà tẹ́sẹ̀ sọ látara bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ ìṣeré làwa náà ti gbọ́dọ̀ jẹ́ kí gbólóhùn yìí kó pọ̀ nínú nǹkan tá a mọ̀ wí so ẹni tí ò bá wá mọ̀ lọ́ọ̀lì kọ ẹni tí ò bá mọ̀ kó jẹ́ kí ni lọ́ọ̀rì kọ ìdínú anájúwa nílò ànàkà tí mo ń kọ́yàn nínú sábà yóò pé lẹ́ẹ̀mẹ́ta a ó wàá pè fún wa lẹ́ẹ̀mẹ́ta ní. ẹni tí ò bá mọ̀ bóyá ọlọ́pọ̀ yìí dá lóòdù ní ọdún òní ìrẹ́ gbé ọdún ọdún àwọn èèyàn kọ̀m̀plé ìfẹ́ ìgbé ọdún òṣòro gúrùpù mọ́ ẹrú ọlọ́run kan máa bá wa ṣe kí ni mo bá so ọdún yẹn èèyàn wá wara kọ́ọ̀tì àárín kí wọ́n náà wá gbọ́ kọ̀gbọ́ títí tí wọ́n bá gbọ́ rárá kí ni ó wá ṣe ọ̀hà ẹni bá dọ́mọ tí ó tíra tá a wá pín jẹta hisnul muslim ìbẹ̀m̀bẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó kù náà àwọn ọ̀nà táà nígbà fi ń gbérò yìí àmẹ́já pọ̀lìsì rẹ̀ allahumma ba'id bayni wa bayna khataaya كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدم اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد اللهم باعد بيني وبين خطاياي اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغفر لي من خطاياي بالماء والثلج والبرد اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد قالوا لي yé قالوا لي قالوا لي lè تفضل اللهم باعد èyí ni mo fẹ́ pín ẹ̀bùn sábà mo ní owó kan lọ́wọ́ rẹ̀ ó wà tó fi rẹ̀ èyí pẹ̀lú ìyá ń gbọ́ èyí ni ọkọ̀ àkọ́kà náà اللهم باعد بيني وبين خطاياي أيوة كما باعدت بين المشرق والمغرب أيوة اللهم نكفني من خطاياي أيوة كما ينقى الثوب الأبيض من الدنس أيوة اللهم اغسلني من خطاياي أيوة بالماء والثلج والبحر أتي مثلا أبي سلوها أصعب أقول ẹni tí ó wà ní sinmi wa fọ́bọ̀l jamzuri fọ́bọ̀l. ايوه ممتاز ايوه ايوه ايوه ممتاز بارك الله فيك ليفوني فوني اجبنوك بارك الله فيك ونفع الله ايه نجوا بيجوا اجوا olókè nǹkan rẹ̀ tàbí ló ẹni tó bá tún mọ̀ gbẹ́ tó bá ti mọ́ ní ìfúnni nì à ah, ìyẹn ti pọ̀ ẹ kò ṣíṣ card obìnrin ọmọbìnrin ẹ̀rọ kan fabdon tẹ bá ti pọ̀ jù ẹ̀ ní wá gba gbogbo òbí tọ́lá rọ ìbí fún yín ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ mumtaz ẹ̀yọ́ mumtaz ọtí mọ́tẹ́lẹ̀ ni àbísìlọ́ha ìsìlọ́ha mumtaz ọtí wá ẹnu rẹ̀ wá kọsẹ̀ ẹnu lè gan kọsẹ̀ díẹ̀ ó yára fún náà ní ẹgbẹ̀rún kan náà kò ní jù bá náà kí ọmọ kékeré kan náà rí yíò pé kó fún ọgbọ́n yọ lọ́nà o <laughs> táyì ta ló tún náà wọ́n lẹ̀ kan alimami Al-Khattabi fadọ́l nísìnyí owó yẹ̀ ti wálẹ̀ o ẹ̀ ẹ̀ wọ́n á láàárọ̀ ìmì kan a network eh, network ń jápọ̀ network ń jápọ̀ jẹ́ ti òjò rọ̀ lọ́wọ́ bá ìdúnakọ́ fabdol أيوة أه ممتاز أيوة ممتاز أيوة طيب ìkíní kan wá rèé o ńgbà èèyàn ọmọ kéwu súnà tẹ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ọ́ láàárọ̀ yìí náà kí wọ́n ti fún ọ lẹ́bùn kí lẹ́yìn wá máa ń wíńdù áwòlè kìtà ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ kí lọ́ọ̀ máa ń wíńdù áwòlè kìtà ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ ọkì ilé ìṣẹ̀ṣẹ̀ bínú lóòótọ́ ìwọ àbá Abdullahi ọtí mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ nígbẹ̀bùn ìmí ìwó ló tún wà nùgbọ́ rẹ̀ síta ìwọ́ ti ní ìjọba ọmọ ìjọba fàbọ̀ mọ̀mtáàz máṣàlá wọ́n láì láàrin fún ní ẹgbẹ̀rún márùn ọgọ́ 500 ní òun nìgbẹ̀rún àwọn agbódà ẹ̀jẹ̀ dé èlò mo ti náà bá ní mọ́ nàmúrí mọ́wọ́ àwọn tó bá wọn نسأل الله سبحانه وتعالى لنا ولكم مزيد التوفيق yusufu ó ti gbà ó yà fún ó gbà náà ẹ̀fọ́ ní ẹgbẹ̀rún márùn-ún àbí ọgọ́rùn márùn-ún ọgọ́rùn márùn-ún ọdún tí ó fún àwọn إلى لا دليل أبلغ الله سبحانه وتعالى بوله وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا أه؟ أدعو الله يا معاشر لي 500 زكاة ẹ̀yin online ìdí rọmọdọ́n nìkan lẹ́yìn wọ́n gbá sí ẹjọ́ dínú rọmọdọ́n èmi èsì ló wà wọn online àwọn tí ó ṣe dé aláàjì ti múra yín kalẹ̀ mọ́ rẹ̀ àwọn náà lọ́wọ́ sí lọ́dọọdún inshallah ọlọ́mọṣẹ́ àbáwá gbalẹ̀ṣẹ̀ kó sì fi àlùbáríkà kó sì gbalẹ̀ṣẹ̀ lọ́wọ́ náà tọ́yì ibi láàdó ọjọ́ ti lọ́nà tẹ́lẹ̀ ọlọ́run ti kọ́ pé èmi àbúrò rírá láàfin òyìnbó àtẹ̀kọ́ tábù rírá wa kọ́ wa so àdúrà gbogbo anáà nípa lọ káwa ha bàbá ti ń kírun tó bá ti sí ìbọn mú dákẹ́ ìwọ náà ti fi mọ́ ṣe kí ni mọ̀ wí tiẹ̀. tọ́ àwa yanjú ẹ̀ ẹni tí ò bá wá bá ìmáàmù lásìkò tí ìmáàmù wí ó ti bọ́ o yóò ní pé alimọ̀sibúùkù ẹni tí bóyá ìmáàmù ti kíra kàkan ìwọ wá dé àbọ̀ bá ìmáàmù lórí sùjúùdù níbi ráka lákọ̀ọ́kọ́ ẹ wá jọ dìde ní ráka ẹlẹ́ẹ̀kì sẹ́wé kò sí duwádùn sí táì máa máa wí máa ń gbà àwọn oṣù bọ́ fún ọ̀nà òun ló fi jẹ́ sílẹ̀ yẹn ṣe gbọ́dọ̀ tètè máa dé mọ́sálásí kó lè bá a bá takbiratul ihram sórí rẹ̀ yìí kó lè mọ́ bọ́mọ́ wa lọ́wọ́ àá tètè máa dé mọ́sálásí àsìkò tí máa mú wí tiẹ̀ lọ́wọ́ àwa náà máa ṣe kí ni a máa wí tiwa ọlọ́mọṣáṣí náà lọ́wọ́ وصلى الله محمد وعلى اله وصحبه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم هذا من بيسالني السؤال عليكم السلام wọ́n ní ọlọ́mọdé aṣàgbákò ìmáàmù tí ó gbọ́ súnmọ́ yìí wọ́n ní bí ẹ̀rọ aṣàgbákò ìmáàmù tí ó bí kún yóò sí lára àdánwò tó bá nílẹ̀ ìgbáyé lónìí bọ̀tẹ́rì ti lọ yorùbá yìí kí n tó bí jù ní pé ọ̀gọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ pa ẹ̀ ọ̀gọ̀rọ̀ ní kí ni jama ẹ̀kọ́ ń pa ẹ̀ ẹ̀kọ́ yẹn ló sọnù ẹ̀kọ́ tó wá sọnù yẹn wá bí nǹkan tó pọ̀ tó tí ìmáàmù ò bá wí tani ń gbòòṣe tẹ̀gbẹ́rọ́tò ìṣàrọ̀ mi tán ó rọra dákẹ́ díẹ̀ káwa náà káwa wù tó kéré jùlọ علي ولا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ṣùgbọ́n tó bá jẹ́ pé ìmọ̀ọ́mù tá a mọ̀ pé tó gbọ́ súnà yìí tó wé ni táwa náà ká ṣe ni tàbáwí. ká ní mọ̀ọ́mù wá fàyè yẹn lẹ̀ ṣe pé bóyá ṣe Allahu Akbar báyìí ó kàn bẹ̀rẹ̀ sí ní kéwú bẹ́ẹ̀ náà ni gbogbo wa náà ní máa kéwú bẹ́ẹ̀ náà alámọ́sá ní àgbọ̀ ta'ala. Àríkú sara, ẹ̀rọ àwọn ìpínlẹ̀ wà náà. Náà, tọ́tọ̀ ǹjẹ́ a lè ṣe ju ẹyọ kan lọ ara kọ́lẹ̀ tó ní ká ṣe ju ẹyọ kan lọ àmọ́ bó ṣe pọ̀ yẹn ló jẹ́ pé ìwárà tó pọ̀ ni àwọn àfáà wa gbé ṣe níkan yẹ̀wò pé ṣé gbogbo ẹ̀ la máa wí ni àbí ìkannú ẹ̀ là á ṣàlẹ́ṣà èyí tó lékè ní pé ìkannú ẹ̀ ó ní kíni ò là á ṣàlẹ́ṣà tá a bá wí lónìí tàbí lọ́la àlèríjọjọ́ nílùú kan ká tún mú èmi àwa ní tó tún wá jẹ́ súnmà gẹ́gẹ́ onígbèyẹ́ sí ànábì ń wí lọ́lọ́kan òjọ̀ kan yìí àwa náà ò gbọ́dọ̀ wá dún ní mẹ́yọ̀ kan nítorí ìtàlẹ́ àbúrò lágbà wálé ní ìṣù kó wáyé pé òun nìkan lèyàn máa wá lèyàn máa wí olúwa rẹ̀ òtún tẹ̀lé súnà ọ̀nà dábì tẹ̀lé súnà ni pé bó ṣe pọ̀ yẹn ìtawà náà bá wí kan lé ní ànìkànwó gbọ́jọ́ mélòó kan ká tún kátó wí mi káwá gbọ́ yóò bàbá ní káwọ́ bọ́jọ́ mélòó kan kìí ṣe báwọn afáàlà sí fún ara wa tí ó máa wò pé òkè gbogbo january subhanakallah alhamdulilayi kò rẹ́ mọ́ wí tó bá ti wá di fẹ́bírì àmàlà àlàó bá ilé ní tàbí iná kọ̀tọ́ yá mọ́fì sí báwọn kókàn ṣá wà kókàn wá ẹni ha ò kó ṣàkàn mọ́ ìfámà sáfà ọlọ́mọṣà fún aláwọ̀ ọlọ́rọ̀ ọlọ́wà tọ́gbà ṣé ní ìlú àrùn ṣùgbà àwọn àdúrà yẹn ànábì tí ní tó rẹkọmẹ́ndì o àìrí tó wù wá mẹ́ o àsìkò tó dákẹ́ yẹn àwọn adé ẹ̀yà tó lè ṣe fà láti ní kíra àtà pín ìjẹ̀ ìta lọ́wọ́ ó pọ̀ tó àwọn ìwáyà ti bọ̀ lọ́sí ló àwọn mi wà ìwáyà àwọn afá àròjọ lórí àwọn mi so gbogbo níta ànábì wa wí ó ní kíni ó làwọn àmọ́ wí ó náà bọ́ sáfọ́ alágbòye lọ ó lọ́wọ́ àlọ́ so àmì náà kọ́ so abẹ́rẹ́ ọ̀la subhanahu wa ta'ala ni wọ́n ní ìlú kọ́rọ̀ níbi wọ́n ní ìlú tẹ́lẹ̀ ok. walimatul qur'an wọ́n ní pé ṣe sunna ni kì í ṣe sunna bọ̀ tí dídá náà ni kì ṣe dídá ẹni bá wù ó ṣe kí ni kò sí ìdí tí ó ṣe jẹ́ súnmọ́ ní pé àmọ́mọ́ annabiwa muhammad sallallahu alaihi wasallam a máa rí pé sísè tó jọ látọ̀dọ̀ umar ibn al-khattab radiyallahu ta'ala an mo fi odidi ọdún méje ké suratul baqara nígbà ó sì ṣetán tó parí inú rẹ̀ wá ló sì mú pàǹkúmí ó sì dá dùbúlẹ̀ ojú ó sì pè báwọn yẹn ìdínú ló fi jẹ́ pé kò sí láìpí níbi tí a bá parí alukur'an tẹ́rí àwa alákan sọ ni wà nímọ̀ wáyé nígbà máa ń pè ní pé bí ìgbà tí yẹn kàn ṣe ń pè kí nìkan ní máàdúbà máàdúbà làwọn lárúbáwá máa ń ṣe é pé àkó bí àpèjẹ àbí àkójẹ náà sì máa ń pè ní pé àtọ̀tẹ̀ àwọn èèyàn pé ẹ wá bá mi jẹun lọ́la a sì dáná àtàwọn èèyàn lóúnjẹ tó wọn ní kíní tí a bá lówó kó lè pẹ ẹran kó pa tí o bá lówó dídí ẹran ó lè lọ ra tan ẹran ó lè lọ ra orí màlúù ó lè lọ ra ajá ẹran ó dájú fáwọn èèyàn ní ẹran jẹ àmọ́ yìí táwa ń ṣe láwọn àwùjọ wa yìí ó ní kílókù ẹ ẹ àwọn wòlímọ̀ àwọn alágbàdo alágbàdo kó àwọn obìnrin àtọkùnrin ó dà wọ́n papọ̀ owó pléènì náà lọ́mí yọ ọmọ wá owó kìíní kan mọ́gírí ó tó ásírí ó tó mọ́gírí ó bá ogbóró yẹn o ọlọ́sàánú wa o ọlọ́sàánú wa àwọn yóò palapala ní ọlọ́mọdé àkọwọ́lọ́ kó lẹ́nu ọlọ́mọdé àwọn ará rẹ̀ ká. wọ́n ti àgbọ̀ ilé ìgbésẹ̀ sáfà tẹ̀síwọ́n sílẹ̀ fọ́ọ̀mù rẹ̀ pé ẹni wàjá àtiwádìí. ẹni ara dùn áwùn ìsìnká àtàwọn yìí náà ní láti lọ kó pọ̀ àwọn ìwáyà tó gbowó pọ̀ àmọ́ ìta sílẹ̀ ní òní tí حتى يسلمون فلم تعفو على أبوه الله سبحانه وتعالى قوة إيه؟ سبحانه إن شاء الله تعالى أما قادمي جوا السبت إنه تفسير القرآن سواء تلميذ أما قادمي على يسرى عمدة الأحكام الله سبحانه وتعالى قوة سبق ما سبحانه إيه؟ إيه؟ وتعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آه، السلام عليكم ورحمة الله وبركاته